إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء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 وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله tí ọgbẹ́ tó sí bàbá tó kù nínú ọ̀rọ̀ náà ọba ìdí àtúfẹ́ lọ́rọ̀ ọ̀la tóbi ọlọ́run kọ́nà kó gbà ní ìlú àyà wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìdí àtúláyé ìlú àyà ìlú àfẹ́ wa. gẹ́gẹ́ bí àbá ọ̀lọ́lọ́wọ́ bá ti fẹ́ lá tọ́sọ̀ ní kúrọ́ọ̀tù pàṣẹ ìgbìmọ̀ láti fi ìyàwó méjì ọlọ́wọ́ bá ní alágbára àṣeyí lórí ọjọ́ ẹ̀sán apárí àṣàlá tá a parí ẹ̀ pẹ̀lú iná tí a ní ọ̀sọ́lá àyọ̀sọ́lá torí ẹ̀sìn ọ̀sẹ̀ ọ̀ní ẹ̀mà tí ọ̀rọ̀ tẹ̀lé àwọn ẹ̀ káàkiri títí wọn kò gbára jọ sí orí ilẹ̀ tọ́lọ́ba tí ó ti wá pàmò àwọn tó ti wá pé káàkó kù lẹ́yìn ọ̀rẹ́ ìlẹ̀ tí ìdí ọ̀sẹ̀ tẹ̀ lẹ́yìn bá yàrá sọ àdìsọ tó gbogbo àmẹ̀mẹ̀wẹ̀ wà ìtòkò sínú àkàkùn ní àná táwa bọ́ sí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹ́ kẹrìndínlógún lórí táwa sọ lórí máa ń di ọmọ ìdí. ó lẹ́yìn táà pé ní àlàfo àsìkò tí bẹ́ẹ̀ láàrin ayé ẹ̀ka àdúgbò nẹ̀ta tọ́lọ̀ bá fi pé yọ ọmọ tẹ́lẹ̀ nínú rọ́ọ̀dìfà ẹ̀sìnkárò rọ́ọ̀dìfà ó pè ní rọ́ọ̀dìfà ó tún pè ìkejì náà ní rọ́ọ̀dìfà tó ṣe é pé èrè àkọ́kọ́ yóò lò tẹ́lẹ̀ ìkejì náà yóò lò tẹ̀lé. láti mi ọlọ́ọ̀bá ti jọlá ó tún pè ní sọ́yà ó pè ní ike ìbòsí gbọ́dọ̀ bá pè àkọ́kọ́ tó pè gbé yẹn ìkejì lọ́tẹ̀lé bọ́ọ̀lù ní àná òfìsù ọ̀ ìfẹ́ kò sí ní ìwọ. ọlọ́pàá sọ fún ọmọ ẹni ní sọ́ọ̀tì àti àyà fún náì ètùtù wà ọlọ́pàá ìfẹ́ náà sọ pé máa yẹ lóru náà ilé àtọ ìyàtọ̀ máa ìyá táàkó wà fún yẹ sísè mọ́ wọn. méjèèjì lọ́wọ́ àti kókò lọ àwọn ayé rẹ̀. ọlọ́dúnrún ayé ń kúrú náà kò sí táwọn káàkiri ibi tí a retí àwọn ará mọ́kà táwọn tí a jọ mọ́ ilé aṣọ ìyàtọ̀ wọn ìdákàtà gbogbo wọn. iná ní ibi ìbò sí ẹyọ pé tí ó bá òjijì náà ti bá wọn. fàlàyé tẹ̀sí irun náà ta ọ̀sùn yàtá ni tí ìgbèjì bá dé òní lágbára lọ́sẹ̀ máa sàsọ́ọ̀lẹ̀ lórí tí wọ́n fẹ́ ti mọ́ wọ́n ìlà àdé ìjẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n dà ọmọ ìlàkẹ́ nígbà tí wọ́n fẹ́ fún pẹ̀lẹ́ ìdì náà sínú òwò ni wọ́n kà ń kọ́ra ṣáájú àti ilé iṣẹ́ òbí tí ẹrù ó ti gbàgbé pàpàṣà tó ní àǹkà kíkọ́ àkà ìtòkòjú rẹ ìtòkòlà káyẹ rẹ tí ò ní orí tí ẹrù á wà sí lọ́jọ́ lórí bàbá sọ̀rọ̀ kàlíyà òun àkàlí ilẹ̀ ojú rẹ wà mú dáadáa wà ní ká tí a máa mú ilé ayé náà lọ́wọ́ ti bẹ̀rẹ̀ ayé ìlú àwọn ìgbé àti ojú oorun ilé ayé náà wà ojú omi lèmi ẹgbẹ́ ọ̀dùnmọ́ ló ti là ń lọ ó ní àdìmọ́ àdìmọ́kì bí ó ṣe ń kà tó kọ́ni ló mímọ́ wọ́n ní agbára rẹ̀ àti ìgbà wọ́n ní ọmọ ti bàjẹ́ mọ́ ọmọ tẹ̀bọ́ ó sì ń gbọ́ ó sì ń gbà àwọn ọmọ òsì gbà ń gbọ́ ọ̀bọ̀dà ìyá lọ tí kú bá ti dé báyìí ojú ìlú wà á ó ti gbọ́ ẹ̀rù dáadáa ó sì dáadáa. لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وتقول níwájú àti ní òórí tí ẹ òótí ẹ̀rọ tí ẹ ti gbàgbéra pápáṣá fún àǹgáde bọ́ àgbà nítorí olú rẹ tó kọ lábẹ́rẹ́ àsìkò bẹ́ẹ̀ náà ní gbogbo ara rẹ tó dé sàárì tó gbogbo àkàlẹ̀ á ti o náà kú bàbá sọ̀rọ̀ ká ní ẹ̀ wò àti dẹ́ ojú ìwé ọ̀pá ti gbogbo ẹ̀ tí o dùn jùmọ̀ ọlọ́dà mọ̀ sí ayé àmọ́ adọ́rùn mọ̀ tọ́rọ ọ̀la tóbi ọlọ́wọ́ rẹ̀ nínú ayé àtọ́nà fún yìí tètè lọ́wọ́ adìyẹ pé ká múra sí àlìkìyàmà ká máa retí ìbéèrè tí ìsọ́lá fi lọ́ọ́ mọ àtìkírí bẹ́ẹ̀ náà ní sọ́lá bẹ̀rẹ̀ àti àmà. آية 73 الله عز وجل وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله بالحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير الله عز وجل الله عز وجل الذي خلق السماوات والأرض قلنا يرى سما بس قطو قلنا لديه بالحق يتوجدوا ẹ̀tọ́ rẹ ní kọlá ń bàjẹ́ ọjà kúlẹjà ìwòsàn ní fún ẹyọ rẹ déèyàn lórí tọnà ọfẹ pẹ̀lú ẹ wàyẹ ọmọ ẹkú olùkọyẹkú ọjọ́ ń bọ̀ tọnà ọba sọ pé kí nǹkan ọmọ rẹ tó sì máa bẹ fáwọn olùkọ lẹ àpò ọlọ́run wà gbogbo ní wàlá onítorí kù ọlá tọ́lọ́ ní iná àdìjọ́ ti àdìyá máa tí ọ̀sẹ̀ tí ọba jù rárá yọ ọmọ yorùbá kúkú sùúrù ọjọ́ tí wọ́n fẹ́ kúkú sínú owó síbà tí wọ́n ta sí àìmọ̀lẹ́ ọlọ́run ló ti mọ̀ sí ntọ́pamọ́ ọ̀ṣáàdà àti ntọ́mọ́ nípa ọ̀rẹ́ ẹ̀dẹ́nìyàn ọlọ́run ló ti mọ̀ sí àwọn àwọn àwọn akọ̀ọ̀gbọ́n ọlọ́run ti mọ̀ án wọ́wọ́ ẹ̀ka sí ìmọ̀lẹ́kàbí ọlọ́run bá yọ ọba ọ̀dọ́gbọ́n ti máa ń gbé nǹkan ká ayé tọ́tọ́ sí ìtumọ̀ àdéhùn yẹn ntọ́tọ́ yóò ṣe yóò sì gbé kalẹ̀ sí ayé tọ́tọ́ sí alẹ́kàbí irú ọba ọ̀dọ́gbọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí kọ́ ayé àwọn òṣùwọ̀n kọ̀ ọlọ́ba tó sọ fún wa ń ونحن المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم ما بما يقولون إذ يقول أمثالهم طريقة إن لبثتم إلا يوما قال نصرنا يوم ينفع في الصور قد توافق سنه ونحن المجرمين táwọn gbogbo àwọn ọ̀daràn èèyàn táwọn ọmọ ẹ̀yọ pátápátá ní ẹni pọ̀ tó yàwó wọn di ìṣòro kan ojú wa yọ̀ọ́ wá gírí wa bí ojú olóńgbò báwa bá ti sọ ìdí lọ́rọ̀ tètè bó ti máa ojú olóńgbò tí ọmọ ẹgbẹ́ ọ̀gbọ̀ ìgbà ah, ojúṣe rí báyìí bẹ́ẹ̀ lójú àwọn ọ̀daràn ó sì ń lò ní ẹ̀dí àwọn yàtọ̀ àbá kúkúnà bẹ̀yìn náà òun kọ́ bá máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn. ìlà bí tó ìlà àṣọ ilé ayé tẹ̀ mọ̀ lọ́jọ́ mi ọkọ̀ bẹ́ẹ̀ ni olóyè wà tẹ̀ mí lọ́jọ́ olóṣì lọ́dún rẹpẹtẹ. Nàánú àtàlàkù bí máa yẹ kúló ọ̀rọ̀ ní àwọn anímọ̀ sí tí wọ́n ń sọ ju àwọn tí wọ́n sọ ọ́ lọ. Ebi yẹ kúló àwọn bá lóun tọ́ ní ọ̀ ẹbí làákà ìjà àdúgbò wọn ìtòwù náà ló tó máa sọ ibi ńlá bí tó ìlà ayẹwo náà. à ọjọ́ náà wọn kẹ́ ẹ̀rú ọjọ́ pípéré náà lẹ́nu ilé ayé ẹ̀dùn tó ẹbí làákà ẹ̀dùn wọn tó. ìní àlá wọn fi kó wọn láwà bàtà ti di abájá lọ́la ti ha ní ẹ̀sìn lórí. ọlọ́run tó sọ̀rọ̀ sọ́ọ́dún tó pinnu ayé ọ̀rọ̀ náà wà sí wàhálà ń فلن فإذا نفق الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينهم ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون tẹ́lifà ojú àwọn náà wọ́n fi àkàlẹ́ kúrúurú. ọlọ́ni báyìí láàrin nípa tó sóòlì nígbà tí wọ́n fẹ́ kó kù sínú owó padà àbàbẹ̀ iná yàwó mọ́kìdé nígbà láàyè àtàtà àtàlù. kò ní sí mọ̀lẹ́bí kan yọ ọ̀nà mi lọ ẹ̀gbọ́n mi ni àǹtí mi ni àbúrò mi ni màmá mi ni ìyá mi ni ọmọ mi ni kò ní sí táyì kúrú tí ó jọ náà wàdà. ó sì rojú ba rẹ̀ náà bàbá ń dàbò láti máa wá sí owó ẹ bá sọ pé òṣùwọ̀n tiẹ̀ ó wúwo iṣẹ́ rẹ̀ ọkọ̀ ju iṣẹ́ wú lọ fáwọn ìgbà rẹ̀ lóòó. àwọn tó jẹ́ ìwájú ọlọ́ ìjẹ́ náà ní kí n jẹ́ ń bẹ́ ọwọ́ ọmọ wa tẹ̀ ní àgbẹ̀ náà àti ọmọ náà níbi ọmọ ọba ìjọba. wà á ní sọ fásitì wá sí ìlú ẹ̀ tó ṣe pé ó bá kú yẹ aburú rẹ̀ ó ti pọ̀ ju dáadáa rẹ̀ lọ báwùdà ìkẹ́lẹ́ ti ní akásílò àwọn ọ̀sán àwọn ní ẹ̀kú sí láì para wọn wọ́n sọ̀kò ẹ̀mí ara wọn òwò tí wọ́n ti rò pé wọn nígbà tí wọ́n wà ní ayé tó sọ́wọ́n lówó lọ wọ́n àti mo lè lẹ́sọ̀ lónìí àwọn ọmọ ọmọ abẹ́lé tó ti fi kí ni pàtàkì ìtàgà kí ni wisdom láǹfààní láyé látara ìtàgà ẹ bá ń sọ lọ sọ sáàdá ẹjọ ó fi bẹ́ẹ̀ sọ wọn bá kú lóru nínú bẹ́ẹ̀ ti sọ kò sẹ́ni pé ní máa ń mú ọ̀rá kúrò láàrin rẹ̀ nígbà bá yọ bàtà tó fún yàn yóò tún wá tẹ yóò máa bọ̀ bàtà ọlọ́ọ̀gá yóò bàjá sí wọ ọlọ́ọ̀gá yóò bàjá nítorí òkú rẹ ni ọwọ́ àti bàtà ìwòsàn fún tó bá kọjá bẹ́ẹ̀ náà sì ni nínú àǹfààní kí máa fún yàn ó náà ní kó òsì kó nù kí wàhálà àìríjẹ àìrínu kó dínkù bẹ́ẹ̀ náà sì ní kọ́kọ́ dúkìá náà kò sí bẹ́ẹ̀ ni ó ṣe sórí tí ò ní mí kò sí bó ṣe fẹ́ pàtẹ́ ọlọ́ba ti fún ọlọ́rọ̀ tó pọ̀ tí ò ní kú ọmọ tó kù sí ibi tó kù sí nǹkan ọmọ àtàwọn ìlú ẹ̀ ní ẹ̀rọ ẹ̀ bá lẹ́yìn ìgbà náà mo wá sọ fún ọ pé àwọn tí wọ́n kówó jọ tí wọ́n fi wó ẹlòmí bẹ̀rẹ̀ pé kọ̀lẹ́tà ti yọ̀dí lẹ́la pọ̀ abájáfẹ́ tírílíọ̀n ìbẹ̀rẹ̀ pẹ̀lú mi tọ́ba yọ sàkà rẹ̀ twenty five percent two point five percent two point five percent ẹ̀jọ̀ lórí lọ́lọ́ èló nìyó talóbólì talóbólì mathematics ẹ̀rọ ọ̀sọ̀ ààrẹ gẹ́gẹ́ àà ìtòsí àwọn ọmọ náà lọ àà ìtòsí àwọn ọmọ kíláàsì náà lọ torí ọlọ́run ẹ tó darí kò ní jẹ́ lọ́wọ́ bá tó ti twenty five billion ló fi ọ̀sán tí ọ̀rọ̀ yẹn lọ́ta wá sí i ẹ jọ lórí lọ́lọ́ ẹ wo bí ẹ wo bí twenty five billion tó ti tẹ̀lé ẹ lọ ní ìbẹ̀rù gbogbo tó gbé kalẹ̀ pátápátá kò tó tẹ̀ àwọn ó sì ń jẹ́ wájú kò tó tẹ̀ bá ṣùgbọ́n ọlọ́kẹ́ ojoojúmọ́ sí ojoojúmọ́ sí ìwọ ọ̀pọ̀lẹ́ ẹlòmí ìfẹ́gbẹ́ àbáwọn ọ̀gá rẹ̀ ní lórí iṣẹ́ rẹ̀ ó sì jẹ́ ó sì mú nírọ̀rùn tí ó sì wà á ẹ wá wo yìnyín sí twenty five billion tí ó sọ tí ó káwọn náà sọ pé àtàwọn lè ta nígbà bá rí inú ẹ kí á rí inú <laughs> ẹ yóò bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ lọ ẹ wọ́n ti tóbi ọlọ́run ẹ wọ́n láàrin ṣe ara lórí ẹ̀ lórí àìsàn lọ tí wọ́n ń kọ́ lọ́sùn nípa ọ̀gá ilé ẹ̀. kò sílẹ̀ kan láti fi ìkọ́ lọ́sùn rẹ̀. ṣùgbọ́n bá àkọ́ lọ́sùn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan nítorí ọ̀nà ìṣòro lọ lẹ́gbẹ̀ẹ́ kan lóye kò tó gbé ìjà lọ. síkírìtì tó wà mẹ́rin lóye kò tó gbé ìjà lọ. gbàtí ìbá ní tó bá yẹ wọ́n bìyàn lọ zakarẹ̀ twenty five thousand. gbàtí ìbá ní wọ́n bìyàn lọ zakarẹ̀ twenty five million. ǹjẹ́ ní káyé ìyàtọ̀ ní wọ́n bìyàn lọ Nàìjíríà kò sí ká ní nàìjíríà ní àdúgbò ẹ̀sìn ẹ̀wà òkà gbogbo àgbáyé kó ajé kàdú ọmọ sí lọ ọ̀rọ̀ ìlà gbàdá lásán ni kò tí ì mọ̀ ilé kàkà ń tẹ̀ mí wa lórí generosity kálí láwọ́ kì í ṣe pé kì í ṣe pé wà mùsùlùmí kàkà nìkan lọ́wọ́ àwọn ẹ̀yọ́ lọ́dún òbí yìí kó à ìsìláàmù rẹ̀ wọ́n yóò dáadáa èdè kàkà wà fún mi kọ́ ajẹ́ kó kéré ju tó ọba kéré ní ìjọ rárá kọ́ yọ mímọ́ sàkà tó ọba ní ìjọ rárá tó jẹ́ mùsùlùmí tọ́fẹ́ rábọ̀ lọ́wọ́ ọlọ́run kó jẹ́ yọ sàkà náà kó tó wá jọ wá mọ̀ sí ìgbẹ́mí rẹ̀ sàkà so ẹwu ẹwu ẹwu ẹwu ẹwu ẹwu ẹwu bàtà yìí níbi bá ti lọ lọ́nà kó sàánù wọ̀ kó bá tún wù lẹ́sẹ̀. bẹ́ẹ̀ bá ti lọ alówó tó kóbi dọ́là kọ́ra lẹ̀ kọ́ra kó ẹnì kan sẹ́ni kan ti lórí wákàtí lánàá nínú àwàdà lánàá ó ẹ̀kọ́ àwàdà wọn yẹn nínú tọ́mọ ẹjọ́ lójú ní nàìjíríà náà tẹ̀lé tó kó jẹ ó tún lọ ra mọ́tò rẹ̀ tó látọ̀rọ̀ wọ nàìjíríà náà ni àtọlọ́pàá tó ní àti sẹ́ni tó tó ti di jẹ́ rẹ̀ mọ́lẹ̀ ìpínlẹ̀ ọ̀bá gbé. <laughs> Ẹgbẹ́ ti sọ̀rọ̀. Ní pẹ́sẹ̀ náà ni o, kéde kóbi o, kéde pẹ́lí rẹ o. Ẹgbẹ́ ìgbẹ́ ti sọ̀rọ̀. Wáyé mi lọ, wá ti gbé wọn lọ, ẹ̀ka náà wọ́n sẹ̀, ẹ̀ka náà wọ́n sẹ̀. Àà, ọ̀gá wa tó. Ìlú bẹ́ẹ̀ bá fi ìlú tí ò lè tó onílù tí ò lè tó nígbà àwọn onílù ò lè tó adé pé omi ẹyọ ẹ lọ da nínú bọ́ọ̀sì ẹ máa bá wọn láti ìlú ẹ lọ omi ẹyọ ẹ nínú bọ́ọ̀sì ẹ lọ kó sílé mi pẹ̀lú wọn ní fífi náà lọ́dọ̀ mi ní ó sì ní fífi fífi wá sí àwọn ìlú kọ́kọ́ lọ sọ́kà ẹ̀ lọ́kọ́ gbọ́ ọmọ yarí obìnrin lọ́wọ́ àwọn ti ti làwọn bá yẹ kó the last person last sọ̀kà ẹ̀ làwọn ó tilẹ̀ kù obìnrin the last person èmi náà bá yarí fún ọ wáyé kò tó bá tẹ̀lé àwọn ọmọ ẹ̀yọ́ kan ẹ̀sẹ̀ ìlú máa ń kọ̀ ẹ̀ bọ́yọ̀ ọkọ̀ rẹ̀ bá wá wáyà ni ó ti kéde ó ti tẹ̀lé àwọn sọ́ọ̀nù tó fẹ́ẹ́ tó fẹ́ẹ́ ní ìdíyà ó ti bá wọn jà fún mi. lẹ́yìn tó ti tó wọn lọ sí ọ̀pẹ sí ọ̀pẹ jáde ní òwúrọ̀. ọ̀pọ̀ sọ́ọ̀nù bá rẹ̀ kẹ́kẹ́ tó bá wá àwọn ẹni máa ń tura ẹ máa ń tura ayé orí ara ẹni ìlọ́pẹ́ ìlọ́pẹ́ ìrọ̀gbẹ́ ìrọ̀gbẹ́ ìrọ̀gbẹ́ lọ́lọ́pọ̀ sáàmù wa kọ́kọ́ wa kò kọ́sọ́ wa dé yẹn. béèyàn bá ti lọ́la tó tó kọ́ lálá tó kó dé ìgbà tó ọlọ́run tó bá jẹ́ òun náà kí á máa wà á ní sáà pàtó náà wá sí ìmọ̀. ẹ ilé ayé yọtẹ wọlọwọlọ wọn ti sọkò bí dáná ọdínú wọn máa bẹ lọ láyé láyé tó lọ dá àdáwà yẹn àwọn àyùn ṣírù ti bẹ ẹ wọn ìtì máa jẹ kí iṣẹ́ owó iná rẹ lọ rí ìmọlọlọ kọmọ sí ṣírù bẹ inú àti sinmi àti ọlọlọ wà àdìsọlá ó ní gbogbo tí wọn bá ní wọn gbé lórí òsàn ẹ tọ́lọ̀ bá fẹ́ sàánú ọlọ́ọ̀bà tó káwọn aláìka wọn ti gbọ́dọ̀ sí láàyè àìlànà àwùjọ gíga lọ́dún tọ̀rọ̀ tọ̀rọ̀ ló wí. ìtumọ̀ ẹ̀ náà ni lọ́ba tó ń sẹ́ni kẹtọ́ lẹ́tọ̀ sí ìjọsà wọn. ẹ lọ́ba kọ́ sínú kákàdá pé pé ẹ lọ́ba kọ́ sínú lóògùn rẹ̀ ní sẹ́ẹ̀kì. tí ẹ bá ti fi lè báyìí yọ ọ́ máa pẹ̀lú wọn ní gbogbo ìlókun ẹ̀ lóye. tàwọn tí a bá ní kó ní àtìmẹ́ǹtì yá ni tó bá ní àtìmẹ́ǹtì lórí tọ̀ ní gbogbo ọ̀rẹ́ tó bá ní àtìmẹ́ǹtì lórí tọ̀ ní ọ̀sán kó ti láàbẹ̀ kíláàbà ni ẹ̀ àwọn tí wọ́n lówó tí wọ́n gbogbo ẹ̀ tí wọ́n lọ́lá àwọn tí wọ́n jẹ́ pẹ́sidẹ́ǹtì láwọn ìlú oríṣiríṣi ń bọ̀ wà nìyí wọ́n sì wọ́n nù gan gbogbo ẹlẹ́sẹ̀ mẹ́fà náà ni ẹsẹ̀ mẹ́fà náà ni wọ́n kọ̀ omi náà yìí ọba àti ọ̀rẹ́ tí olùkọ́ rẹ̀ kò sí tọ́lẹ́ sí wọn bá àti ó sí ìdí òbí kò sí tọ́lẹ́ sí wọn bá ti ẹ̀fọ́ àmọ́ rẹ wọn ní káwọn bá wọn wọ̀ lórí báyìí kò sí tọ́lẹ́ sí òní náà sì máa kí wọn náà bàtí gbogbo tó lórí ilé ayé tó gbogbo ọ̀rẹ́ ẹ̀fọ́ gbogbo ọ̀rẹ́ ẹ̀fọ́ kí ìmọ̀lọ́lọ́ kọ́ má di oògùn ẹ̀fọ́ má di owó àti ìgbà ilẹ̀ ọlọ́ni wa فأولئك الذين خسروا أنفسهم àwọn ìyún ilé ń fi sòkò ẹ̀mí ara wọn fi dá náà pọ̀ nínú. ọlọ́pàá àdìgbọ́lá ọ̀sọ̀ ìgbé ìlú náà dá náà wọ́n máa bẹ lọ láíláí tó tẹ̀lé bá kó ju àwọn náà. iná máa jó ojoojúmọ́ pátápátá wà ó fi àkàlẹ̀ wò wọ́n kàn gbogbo kókó nínú nájà àná rẹ̀ kò ní sí ìdùnnú kankan kò sì ní sí àsìkò kankan àti ẹgbẹ́ ọmọ ìdùnnú wọ́n fà ní gbogbo nínú òní ṣe wò. ìyẹn ló sọ́ra tó náà kí nù àyà one hundred one thousand àti one hundred four. ọlọ́run sọ fún wa pé pẹ́pẹ́ ìsinú wò yìí ní sọ́ra tó nàbẹ̀ àyà eighty seven àti eighty eight ọlọ́run ní ìwà ìrọ̀mọ̀ yìí ń bá gbogbo sóòrò. ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخلين وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون ọlọ́niwọ̀ yẹ ọmọ ìlú bá omi sùn ọjọ́ ọgbọ́n tí wọ́n pa bèrè sí fún owó israfil náà yọ ọmọ. bàbá tí a máa ń gbé sàmà wà á ti wà máa ń gbéra gbogbo ẹni bẹ́ẹ̀ sàmà àfihàn láyà mọ́jà pa pé iye wọlé ìlà máa ń ṣá àlá. abẹ́tọ́lọ́ wà nínú òfin ọlọ́run pé kò ní owó ní páyà tẹ̀ apákan lọ àwọn àbá àgbẹ̀gbẹ̀ mọ̀láìkà kan náà olóòfin síbẹ̀ àwọn kọ́lá àwọn tó ń tó àlùjá náà ni àwọn kan láwọn mọ̀láyíkà ni gbọ́nà ọ̀tọ̀ta ìlà àmàṣà àlùwà ẹ̀tọ́ lọ bá fẹ́ kókò ní sí fún ìpayà tó náà ní ká ìpayà ò ní sí fún wákòló àtàwọn òkúta ní gbogbo ẹ̀dá ní ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́ gẹ́gẹ́ kò sí gbéra dáná wàtàwọn ìdìbàlà kàṣíwá dáadáa ìjọ àti ilé ọmọ òkè lọ́ọ̀kan báyìí ó rò tó ojú kan náà lọ́wọ́ ní wàyí ẹ̀tọ́ kúrò mọ́ra sáà. eré sísá ní bí ẹ̀ tí o ṣe máa sáré ní ọmọ sáré nígbà tí ìyàwó bá tóbi tó bá mú sàlẹ̀ báyìí ó rò wá ti di gbóòdù kankan odò ní sáré lọ olùmọ̀gbà ti ní sáré. bẹ́ẹ̀ náà ni nígbà máa ń wo òkè náà náà níjọba ìyá náà eré burúkú yóò sì máa sá àti òkú kan náà lọ́wọ́ sori aláhi lẹ́bi alùpàdé olùlà ìṣe ọlọ́ọ̀ni yẹn tọ́ba tó ṣe nǹkan kékeré tí ọlá lè kú ẹ̀ńdà òkú kàbí irú ìmọ̀ àgbàna ọlọ́ọ̀ta òbí máa fẹ́ fàájú. ọlọ́ọ̀bá ní màfin ní kéde tí gbogbo tẹ́ǹtì ń tẹ́ ọ̀tọ̀ ni mo gbèrò ẹ bá fún ìyá òní mo gbèrò ṣùgbọ́n kàbí irú ẹ̀sìn aláì ẹ̀sìn ìgbé nípa gbogbo ìtẹ̀sí. nípa adágún méjèèjì ibi ẹ̀gbẹ́ kùsùnwó méjèèjì ọlọ́run tó sọ fún wa ẹ̀ẹ́dẹ́gbẹ́ àfihàn àtẹ̀kà àti ọdún. ọlọ́run tó sọ fún wa nípa adágún ìgbé sóòlù mùsùlùmí zuma zuma aya sixty eight sí seventy ọlọ́run àyíkọ́lá sọ pé wọ́n ń bí kàkó sóòlù. فصعد من في السماوات ومن في الأرض إلا ما شاء الله ثم انفخ فيه أخرى فإذا هم قيام ينظرون الله ينفخ في الصور من بواق في النبور فصعد من في السماوات ومن في الأرض gbogbo ẹtì ń bẹ sọmọ àti bẹ gbogbo ọdún ló kù ilé àmàṣà máa àfẹ́sọ́bà àti títí ọlọ́run kí ikú ní lọ́dọ̀ ìlọ sọ́kùnmá ìwé bá fi òkúrọ́ òkùnmá pọ̀pẹ̀ sílẹ̀ ẹ̀ka sílẹ̀ nígbà náà báyìí àbó ti yá ìyá òdòdó lójijì tí ó bá fẹ́lẹ̀ kejì làwọn ẹ̀dẹ́ ní àtàlẹ̀ tó á ti dàgbà wọ́n bá dìde wọ́n bá máa ń gbọ́ tí wọ́n ti lọ́dún kí ló dé lọ́sẹ̀lẹ̀ inú súrà fìyà sí ti yá sí gbogbo náà ṣe máa àmìlà gbogbo ẹni kọ̀ọ̀kan láṣẹ náà ẹ̀kúnrẹ́rẹ́ mú tọ́ba ti dọ̀ ní àdìyámà wà wọ́ àmìlà òbí máa yẹ kọ́ àdìyàwó. ọlọ́run bá ní màsí gbogbo tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́run bá ní màsí lọ́dọ̀ tẹ́lẹ̀ rí nínú àdìsí àdìsí wọ́sán náà wà ní wọ́sán náà tí àbúṣe yìí ti lọ́ Imam Al-Albani náà sọ pé àdìsí ọwọ́ sàmì àdìsí ọ̀pẹ sẹ̀rẹ̀ lẹ́yìn. Ọ̀rọ̀ yẹn wá látọ̀dọ̀ àbúrò sẹ̀mí ìdè lókòdìrí. Olóòtú ọlọ́sọ̀nà ọ̀làwà àlewọ̀sálà ọ̀sọ̀rọ̀ ọjọ́ ìwé ní fàánà وقد التزم صاحب القرن القرن وحلى جبهته وأخذ سمعه ينتظر أن يؤمر أن ينفق فينفق قال المسلمون فكيف نقول يا رسول الله قال قولوا حسبنا الله ونعم الوكيل توكلنا على الله ربنا قلت صلى الله عليه وسلم قل قولوا مسلم قال بيالي إن هو ماذا ثم وجهه إن هو ماذا ثم هو ممي إن هو ماذا ثم هو بمامو إن هو ماذا ثم هو بيسيره إن هو ماذا وجعل نيا يجي àyẹ̀sọ̀tà àkóso lọ́dọ̀ tó sì jẹ́ pé wàsán ìbùkọ́lù ni wọ́n ti tàdá wọn lọ. ẹni ọmọ bèrè sínú owó ó ti gbẹ́nu lé ọ̀rẹ́ mi wàhánà ẹ̀dá wàhánà wájú rẹ̀ ó fi rẹ̀ lẹ̀ báyìí lórí ìwo wàhánà gba àgbàmọ́ àwù ó sì jẹ́ ti rẹ̀ lẹ̀ yẹ̀ntẹ́lò àyè mara àyè ó pàpà báyọ̀ ó retí àti ọlọ́run kó pé fún abèrè ó sì fún abèrè àwọn tó kù ní ẹ̀yẹ gbogbo tí ẹ bá yọ ọmọ sí ilé ayé ìfọwọ́lọ́ yẹn lọ́wọ́ lórí ẹ̀ àtùnú ẹ mọ̀jà àtùnú ọ̀hún ká ẹ̀yẹ wọn kú ẹ mọ̀jà ọ̀sán wájú bí àwọn tó mọ̀ ọ́ lọ́wọ́ àwọn káàbì àwọn tí ọ̀rọ̀ ọbẹ̀ ẹ̀sìn nǹkan ní àti ìlú ti wọ̀ kódà ẹ̀sìn ọlọ́run ẹ̀ wọ́n sọ dúdú àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ti wẹ̀ agbọ́dọ̀ wọ̀ yí kò sí ilé ayé retí dùgbàjọ́ ọ̀gbọ̀n ìsirahìlì ó ti gbé ẹni méjìlè ọkà mi ti lọ́dọ̀ ọlọ́run pé fán kó sì fán ẹni tó bá ti ti wá sọ pé àwọn sàdó wá béèrè pé ha kí làwọn wà wọn sí báyìí gbò òṣìṣẹ́ ọlọ́run àní sàtà lọ kó lówó kásìmọ́ náà wọ́n lórí ní ìmọ̀lẹ̀ ọ̀kìn táwọn ní àlọ́lá ìrọ̀ nínà nígbà máa kọ̀ kẹ́ máa ṣe náà tó tó wá ọlọ́run tó tó wá ní gbogbo àbúrò ọlọ́run náà sì lọ́ba tó ṣe gbára lé àwọn ọmọ agbára ní ọlọ́run bá lẹ́kọ̀ọ́ mi kò tó wa dábì sọ́sọ́lá mi ká lọ wí yẹn àsìkò lọ́wọ́ àwọn ní ìlú ọ̀rẹ́ táwọn dábì náà alọ́lá yọ̀rọ̀ bí náà nínú ìwáyà mi àsìkò lọ́wọ́ àwọn ní ìlú ọ̀rẹ́ àsìkò lọ́wọ́ àwọn ní ìlú ọ̀rẹ́ tọ́lọ̀ dá ọ̀sán wọ̀ tọ́lọ̀ tọ́lọ̀ náà dá ọ̀rá yìí àti láti fi àná pẹ̀lú ilé ìtàkùn ayé agbọ́rin tá ní ẹlẹ́gbẹ̀rún ẹlẹ́ẹ̀kẹrìndínlógún agbọ́n ẹlẹ́ẹ̀kẹrìndínlógún lórí máa ń di ọmọ ìdí onáà ní táàtù ní àwọn ìdí ọmọ ìdí àwọn àdìsáwò ṣe ó ní àwọn ìdí ọmọ ìdí àwọn nínú àwọn ẹ̀rọ ọ̀dẹ̀dẹ̀ tí ó ṣẹlẹ̀ níjọ́ àjíǹde ní ọmọ ìdí ọjọ́ tó lọ́n pè ní ọdún ẹ̀sẹ̀ ojúmọ̀ náà ká ojúmọ̀ náà mẹ́ta alákọ̀ọ́kọ́ ìròyìn lọ́nà tí bí ọ̀hún òdì yìí tó mú ìbẹ̀rù lọ́wọ́ tó mú ẹ̀rù ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn àyípadà tí ó bá lé ayé náà wọn fẹ́ kó dúró lọ́nà tí sọ̀rọ̀ máa ń kọ̀ra ìgbé ọ̀hún òdì yìí náà níjọ ẹ̀sọ́ náà ti di sinimá wa. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìtí ọlọ́ọ̀bá àti òbíṣẹ́ rẹ̀ tọ́sọ́ wa nípa ìtí ọ̀sẹ̀ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní yọ̀ọ̀mù bíi ajá àjẹmọ́ àwọn àkókò ẹ̀ àyẹ̀wò ẹ̀ lọ tọ́ba kíka fájà ẹ̀ lọ tọ́jà alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin ọgbọ́dọ̀ bí àwọn ọ̀sán náà sọ ìgbọ́dọ̀ bí lọ́kọ̀ọ̀kan ọ̀rẹ́ lọ́kọ̀ọ̀kan torí ẹ̀rọ lẹ́gbẹ́ wàá yàtọ̀ sí gbogbo ìlú táwọn èèyàn kọ́ ọ́ tí a bá tó wáyé pé níṣu bàbá ń bẹ láti oṣù tọkọ láti lọkọ lónìí ní ẹlọkọ díẹ̀ la ní ọkọ ní gbogbo ọ̀sẹ̀ lọlọ èèyàn sọ pé kí ló wá wí sí owó wọn ò pé kí ọkọ ní yàrá náà ni wọn ti di ìlú ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ tó kọ̀ọ̀rọ̀ àná ìlú òun tó máa dùn ní kó o ti ní kọ́ọ̀rọ̀ mi nínú ọ̀rọ̀ àná àdìbẹ́ ẹ̀kọ́ kó tó fún ẹlòmíì tí o sì ní tí o sì mọ̀ gbàrà bẹ́ẹ̀ ni sì ní ìbá pa kọ́ńtẹ́ǹtì wọ̀há tẹ́wọ́n ti ka ní agbára tó bá dé a káyà ìgbàlódé oṣù kò sí olùsẹ̀ àti ìrọ̀lá sì ti dé lóko torí pé lọ́ba ti mọ̀ túmọ̀ rẹ̀ oríṣiríṣi nǹkan bí ọmọ ẹ̀yẹ́ pọ̀ nípa ìyí tí ó sì mọ ọgbọ́n sábẹ̀ náà kà tí ó sì mọ ọgbọ́n sábẹ̀ náà kà ọlọ́run ilé ẹ̀kọ́ tó sì lẹ́ẹ̀kẹ́ wà bẹ́ẹ̀ náà ti gbogbo náà lè wá ọmọ àbí àwọn ọmọ ní ìfọ̀kẹ́ iṣẹ́ ojoojúmọ́ nǹkan tó tó bá ti wá lọ sọ́dọ̀ bá ti àná láti lọ́wọ́ bàálẹ̀ lọ́la sọ pé máa ń hàn níbi àwọn ti àwọn oríṣiríṣi wàhálà ìtìnà ìdààmú ìlú ilé ọ̀sẹ̀lẹ̀ yẹ ọ̀rùn bí ọ̀pọ̀lọpọ̀ bàálẹ̀ lọ́la tóró náà lórí gbogbo ẹ̀ lọ́la gbogbo ẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ìyẹn náà ní ọkàn ọlọ́run kò sì ti wá fún bí ẹ bọ́lá ti tóbi ọlọ́wọ́ láàánú ẹ̀ ojú padà àwọn ọmọ sọ yẹ ìròyìn tọ́lọ́run ṣe fún yọ̀ọ̀rùn bíi àti ìyá ọjọ́ náà ọjọ́ kẹrẹkẹrẹ fúnra ara rẹ̀ ọlọ́ọ̀bà ìgbẹ́ látòkí yóò mú àbí ọjọ́ tó kàn náà ọjọ́ tó kàn náà tó pàtàkì tí bàtà lára ti múra gbòòbẹ lọ sí àti ọlọ́ lódó wọn dàda àwọn dàda àwọn sí àpárá rẹ̀ ọ̀sán wọn tán wọn ti ní wá kẹ́kọ̀ọ́ tó ń gbọ́ pààrà wọn ti ní wọn múra ó tún lè kú ó tún di nù fúláì ó tún lọ́ọ̀ wọn kọ́ wọ́n gbé lọ mọ̀dínà mọ́kà wọn kọ́ èdè yá ńgbọ́ yá lọ́sẹ̀ mọ́kà yá ọ̀dọ̀ ádámù ó ṣe bàdà ó ṣe gbogbo ẹ̀. ìjọ dọ́kítà rẹ̀ tí wọ́n kà sí pé ha ìṣẹ́ ńlá làwọn á ti ó dàbí kí ni ìjọ àràbà àtijọ́ kejì rẹ̀. ìjọ àràbà àtijọ́ wá ní èrò àpéwọn bí yẹ ìjọ àràbà yàtọ̀ sọ̀rọ̀ sáà ní ìjọ sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sọ̀ àti àràbà àràbà gbogbo tẹ́sí kọ̀ pẹ̀lú àbùnú tọ́jú àwọn bá ti lè bọ́ ìyọ̀bá jẹ́ ọdún mọ́ ọmọ àtọ́jú ti mọ́ ìjọ kejì àràbà gbogbo ọmọ ìjà ọmọra wọn ẹtì lọ aráàmù mọ́ká ẹtì lọ mìíràn ẹtì lọ múra ẹtọ́fẹ́ parí ẹtọ́fẹ́ sọ́wọ́ ẹlòmí ìjọ kejì ẹlòmí tẹ́sí ẹlòmí ìjọ kẹta ẹlòmí bàbá yẹn àti ẹlòmí tẹ́sí ìgbà gbogbo ìlànà ìfowópamọ́ ẹ̀ máa ti dẹ́ yọ̀ yóò wọlé àti àbá ọjọ́ àti ọ̀gá ẹ̀ àwọn ọjọ́ méjèèjì náà ni ọlọ́ọ̀ni ọjọ́ tó gbẹ̀ngbẹ́ ọjọ́ tó ló di gbogbo ọmọ ẹ̀ léèyàn àti àtẹ̀lẹ̀ sáwọn ọmọ ọjọ́ tó lọ gbẹ̀ àwọn àkàtúntò sọ́ra ti bàjẹ́ àwọn ọmọ ìjọba làwọn táwọn tó máa ń ká ẹni ìyàwó mi sí i. ọlọ́run bá tún ní ọjọ́ tó gbẹ̀ngbẹ́ nínú Kùránì nínú sọ́ra ti Maryam àyà àti sẹ́wọ̀nù ọlọ́ni fàwáìlú lílẹ̀ ní nàkà bàrú mímọ́ sádìyàwó mi ní àbẹ̀yìn fàwáìlú lílẹ̀ ní nàkà bàrú ìgbé ọlọ́ ọmọ abẹ fún àwọn tí wọ́n ti tẹ̀lé sọ́lọ́ mímọ́ sádìyàwó mi ní àbẹ̀yìn. níbi tó ju wọn gbà ní nípa ọjọ́ ọjọ́ tó fún ẹgbẹ́ ní ọjọ́ ọjọ́ àìkíyà kí mọ́mìnì náà yọ ọlọ́run pàṣẹ gbogbo ẹ̀ ìlú ti káàbì lọ ti káàbì lára ìlú lọ áà tó wù ó pẹ́ sí kankan sílẹ̀ di ọjọ́ òní ẹ̀ tó ti pèsè lẹ̀ ọlọ́run ti di ẹ̀kú bí ẹ̀ ìbẹ́ tí ó pèsè lẹ̀ ní ọbẹ̀ bá ó sì gbé bọ́. ọlọ́run sọ pé fàwa ẹnu lè lẹ̀ ní nàbàbà rú ní mẹ́sàdì ìyàwó mẹ́rin àbí ìgbé ọlọ́run ọmọ abẹ fún àwọn tí wọ́n ti tẹ̀lé sọ́lọ́run nípa dúdú wọn gbọ́n ní ní ọjọ́ tó gbọ́ngbọ́n ní ìtumọ̀ tí ó wù ní lójú ẹ̀sọ́. ọlọ́run tó pèlú ọjọ́ tó gbọ́ngbọ́n nínú ọjọ́ àtúntò tó pè mí ọlọ́run ní wáyé lóru ní mọ́tò pè mí alẹ́bí nàbíta ló àdánà ìyàtà òkúùn wàyídá kálóhù àwòrán sọ́wọ́ mi ò sì rú àlàyé tó tó wùlá ìgbà. ليوم عظيم يوم يقوم الناس برب العالمين ọlọ́run ní ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà wà ní àìsàn mẹ́ta àwọn ìjọba ìlú lẹ́nu ọ̀rọ̀ fìdí kọ́fẹ́ ọ̀fẹ́ fún àwọn tí wọ́n gbé òtún náà kù. nígbà tí wọ́n bá fẹ́ fa káàdì pẹ̀lú àwọn èèyàn wọ́n máa jẹ oṣù rẹ̀ lágbàgbé bí oṣù tuntun náà nítorí ọ̀fẹ́ rà tọ́fẹ́ tà òyìnbó fi fẹ́ fún wa àbí inferior one ìtí òtò gírèsì tọ́ra oṣù tó ti bọ̀ láàrin ọ̀bẹ̀ wọn ọlọ́run tó rí ìlà rí ọ. wáyé lè mú ọ̀rọ̀ kébé ẹgbẹ́ ọlọ́run tó máa bẹ fún àwọn tí wọ́n ti sùn ọ̀rọ̀ alẹ́ ní ìlà ìlà tá a lò alẹ́ náà ti ẹ̀sà òkú àwọn tó ti ti ta àwọn ìtàn ní ọmọ ọ̀fẹ́ràn rẹ̀ pọ̀ nígbà tó ń bá lọ ọmọ ìtàn lọ́dọ̀ àwọn èèyàn yọ ọjà ìkọ́kọ́ rẹ̀ pé yóò sì kú lórí gbogbo pé ṣùgbọ́n o wà ìdá dáadúró àwọn àtàkùn òun kì í lọ sí gbogbo táwọn bá àwọn ìbá wá wájọ rẹ̀ tí wọ́n fẹ́ ra àjà lọ́gbẹ̀ẹ́ tí wọ́n fẹ́ wọn tí wọ́n yọ wà dúró ilé ń gbowó kẹ̀ nígbẹ́ lọ pé a àlá tó ń lò láyà àná òun mọ̀ lò ẹ̀ àǹfààní mọ̀ yẹn dọ́kítà ní ìdílágbọ́ àwọn ẹ̀jẹ̀ ti bèrè dọ́tẹ̀ náà àti máa fi dé àlẹ́ ìlú ìyẹ̀wò ìmọ̀ ìmọ̀lá ṣùgbọ́n nípa àwọn ni nígbà tó bá ti rí ẹ̀ tó bá ti rí ánà wájú ẹ̀ àlàyé tó dùn láyìíká táwọn ní ẹ̀wọ̀n ọ̀mọ̀lá ní ánà mọ̀lẹ́ dídájọ́ lọ́wọ́ àdéjọ́ láyé dúró nílé ni wọ́n ti bẹ́ẹ̀ a ti sábòsí sáwọn èèyàn àwọn èèyàn ti sọ fún òrùka lẹ́gbàá àwọn ẹni kéde lé lọ́wọ́ wọ́n tún sá láàyè. àlàyé tó ń lò láyé àná òun náà wẹ̀ lóòrò. tí wọ́n tí wọ́n ọmọ tó gbogbo àwọn ìdílé ní láì di àmọ́ tó bá ti ẹ̀rù lé ayé. owó wọlé sápò ìjọba àwọn ẹni wo náà àìsàn ṣẹlẹ̀ nù wọ́n jẹ́ kẹ́ wọ́n jẹ́ wọ́n ti wọ́n gbé bílíọ̀nù jáde tó yẹ kí wọ́n náà bí bílíọ̀nù wọ́n ti sọ di bílíọ̀nù kálukú náà wọ́n gbé ahẹ́ kéré ahẹ́ ti lẹ́wọ́ sí ẹ̀sìn bá tó sí Boko Haram sí ìjà ó sì ń dàrú láàmú àwọn ẹgbẹ́ sì wọ́n sì ti di ọ̀rọ̀ látara ẹ̀ kódà wọn fẹ́ parí mọ́ wọn fẹ́ kó lẹ́ẹ̀ma ó ti ní sọ̀bù ẹ̀ báwo yẹn fẹ́ lágbára nù nígbà àgbà ló ti lórí ipò nígbà tí a ti léèrè ó ní drop out student àwọn student wọn akẹ́kọ̀ọ́ sì jáde tí wọn ò ti dára nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìgbókò ara wọn àwọn yẹn gbọ́ kíákíá ẹ̀wò yọ ó ti dọ̀rọ̀ báwọn yẹn náà ó ti jẹ báwọn yẹn náà aláàyè lónìí ọ̀làyíká àwọn yẹn ní ẹsẹ̀ bàjẹ́ yìí ní ẹsẹ̀ bàrà bàjẹ́ sábẹ́ bàjẹ́ tí wọ́n ọ̀rọ̀ sí ní ìpè àlùfùlà aláàyè lónìí ọ̀làyíká aná ìjọba ògbówó kalẹ̀ gẹ́gẹ́ ẹgbẹ́ títì ẹ tó máa lọ ṣe kú ṣe bẹ́ẹ̀ débi pé nígbà tó tóbi méjì mẹ́ta wà fún mi lọ. <laughs> àbáwá ni àbí ìlẹ̀ kan mọ̀ ní àlàyé tó ń lò láyìíká àdínà òkun máa ń lò àtẹ̀sí ti ìjọba àtẹ̀sí ìjọba lórí ta lọ́wọ́ wúlò ta lọ sọ̀rọ̀ ta lọ sẹ́pẹ́rẹ́ ńgbọ́lá méjì ńgbọ́lá ti ní pé ilé ìyá tẹ̀ gbọ́dọ̀ lọ́wọ́ àlàyé tó ń lò láyìíká àtàkùnmá bẹ̀rẹ̀ òdo òǹgbówó oṣù lóṣooṣù oṣù ẹ̀sìpọ́ọ̀tì àyè tọ́lọ̀ ń gbé ọ sí lábẹ́ ìjọba oṣù ní ẹ̀sìpọ́ọ̀tì oṣù ní ẹ̀sìpọ́ọ̀tì àwọn èèyàn oṣù máa gbówó mi tí ẹ̀ tí èsì máa ń èyí ò tún wá dùn mọ́ ilé ayé níbọ̀ níbọ̀ dá wá tọ́ka sí òní tó ní gbà tó kọ̀ yóò wo oṣù sáńdò tọ́ wọ́n mọ ọgbọ́n tí ẹ gbà ìyún ń sáláàrì tó di kó tó ní wàhálà ọlọ́run kan sáláàrì tàbí òkun ọ̀bẹ yẹn tí ò ní òrò máa ń tẹ̀. èyí ń lọ lẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́ problem sáláàrì dé onú ẹ̀ tó ń lọ àwọn tí ọ̀rọ̀ lọ́kún ló ní ìṣòro láti ọ̀rọ̀ lọ fi sẹ́ àwọn ìjẹ̀wẹ̀wẹ̀. dáńtì ìfẹ̀jẹ̀wẹ̀wẹ̀ wọ́n ti yó wọ́n ń dáláwọ̀ ni mo ti gbé ẹjọ́ tí kò anáwòkún tún máa bẹ̀rẹ̀ lóòótọ́ táwọn èèyàn yẹn tí wọ́n wá lọ́pọ̀ ọba wọn dìde ní amúrọ̀bà lórí títí gbogbo ẹ̀ sì dáná lò ẹ̀yìn oṣù gbé bẹ̀rẹ̀ lọ ẹ̀ sì máa lé ọlọ́kadà obìnrin fifty naira obìnrin lọ́dún ẹ̀ naira ẹ̀ sì máa bá wọn sẹ́wó aláàyè tó dùn ó wùlá ìyá anáwòkún máa bẹ̀rẹ̀ lóòótọ́ tí ò ní sakura wa èdè ó gbé gbọ́dọ̀ tí ò ní láìsẹ̀ ẹ̀ dàgbọ́ bọ́tà yìí ti àlè ní ìbọn náà ẹ̀ yóò dùgbò sọ́wọ́ ẹ̀ dùgbò lórí títí ẹ̀ dùn àgbà kọ́rọ́ ẹ̀ dùn àgbà kọ́rọ́. aláyà tó ń lo wùlá ìjà aláwọ̀ máa bẹ lóru ìyàwó mi ní àrí ńdàbọ̀. táwọn ènìyàn ti rántí bàjẹ́ tí wọ́n wá ní lẹ́mìí wọ́n wá mọ̀mọ́dájú ní tó ọlọ́wọ́ bá àdéjọ́ ọlá yóò gbé wọn dìde ìyàwó mi ní àrí ìdọ́tọ̀ gbọ̀ngàn. يوم يقوم الناس برب العالمين ọjọ́ tó ti pé gbogbo àwọn èèyàn wọ́n dìde kóònù sáré wọn wọ́n lọ pé ìwájú ọlọ́ọ̀bà rẹ̀ jọlá aṣọ ilé ìyá àbíyú ẹni kẹta bàbá àwùjọ owó nípa àbúdá sí i kọ́mọ̀tẹ́ pé ìyá láwọn jẹ́ ní ìsìn àwọn owó tó wá di ẹ̀ lọ nígbà táwọn ìjọba dá sí wọ́ọ̀dì ọlọ́run ti sọ fún kí ló tó kó pa bá àwọn èèyàn kan nígbà tí o sẹ́ni kẹta wọn ti sọ pé ẹ lọ́sí bàjẹ́ kọ́sá màá ní ayé má tí ọba sẹ́ni kẹta ti sọ pé ẹ lọ́sí bàjẹ́ àfi kálukú kọ́nà pé àkéèsí kálukú kọ́nà jáwé ẹni eré kọ́nà dé mọ́ bọ́ sí ipò àwọn jẹ́ ń bẹ̀rù ọlọ́ ìbẹ̀rù ọlọ́ ni ọ wà sún wọn tí ó máa tó wọ̀ sí wọn wà bẹ́ẹ̀ náà sì ni láàyè mí ọlọ́run ní sáyé sábà bọ̀ ọ̀wárùn-ún ọba ilẹ̀ tó ń mì ń jọ̀dé ń ìlànà ọlọ́run fi àbí ó sì wù yẹn nínú sọ́ọ́tù hajj ayé àkọ́kọ́ ọlọ́ba àti ọ̀sẹ̀ pé yá àjù àná sùtàkù rọ́bà mi iná sáríkà látàrí sáàtì ṣé òun náà wí ẹ̀yàn ọ̀bẹ ènìyàn ẹ̀bẹ̀rù ọlọ́ba yìí ọ̀wá kì í jọ àti dé jọyọ̀ òbí ṣé òun náà wí mímí sáà fi ilẹ̀ nǹkan ńlá tó gbọ́n fẹ́rẹ́ ọlọ́run fi ilẹ̀ yóò sì máa kọ gbogbo tí bẹ́ẹ̀ rẹ̀ yóò sì máa kọ dáyà ìròyìn àkọ́kọ́ ní tọ́lọ́kùnrin yẹn ọjọ́ àlejò àmọ́ yóò mọ̀ di ọjọ́ ẹ̀sẹ̀ bóyá ó kún àbí ọjọ́ tó kún báyìí rọ́bẹ̀ níyàn ń mọ ọmọ pé láyé òun kò ju ilé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tó pẹ̀lú yọ ọkùnrin tẹ̀lé ọjọ́ tó kúwo ọjọ́ tó kúwo nítorí nítorí ìṣẹ̀lẹ̀ kúwo ọlọ́sọ̀ nínú sọ́ọ̀tì ìsàn àyà twenty seven ọlọ́ni iná láàrúlá yóò fi gbóná àjìláta wẹ́ẹ́dà kùnà wàrà àmúyàwó ńlẹ́sẹ̀ ìlà ọlọ́ni àrúlá yìí àwọn èèyàn yìí iná àrúlá yìí àwọn káàkiri tẹ̀wé yóò fi gbóná àjìláta ìsẹ̀mí kíkanú kíkanú yóò fi fẹ́ sọ́kìlì àbí òun náà ni wọ́n ti bẹ̀ sí wọ̀nyẹ́dàrúnà wàrà àbùn wọn kọ́ pàtì níwájú wọn ìtì wọn pàtì náà ní yàwó wọn nfẹ́ ìlà ọjọ́ tó kú lọ́sọ̀ ìjọ àdìyẹ àwọn ìjọ àdìyẹ. ilé ayé ilé ayé ìpèsè ẹ̀ fún àdìyẹ àwọn lè dá kó lè sún à wọn ò tiẹ̀ rí tiẹ̀ rò wọn ò tiẹ̀ ẹ̀. àbá òun ni wàhálà òun lọ́ka ṣe àbùsọ̀rọ̀ òun ló àwọn èèyàn ìdàlórí àfọmọ ádámù ètè sáábì nínú tí a kà wọ́n kà dán tí a zúlù zúlù wọ̀ lọ sí yá ọlọ́dọ̀dọ̀ ayọ̀ kásá àyàsánù ayọ̀ ló ti wá. tibẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ bàbá aráta lórílù láwọn ìdí lórí yàrá ìdàfà rọra dàbí ní yàrá ìwàbìlì bá ọ́ ní ẹ̀rọ fẹ́ràn ló dàbọ̀ mẹ́mẹ́ tó ní bàbá aráta iná lọ bẹ̀rẹ̀ bàbá aráta lórílù láwọn ìdí lórí yàrá bàbá ọkùnrin àtàbí dídá àìsàn ìdìbò àkọọ́yí òun àti àṣìyà mẹ́jọ mẹ́jọ mẹ́jọ kẹwọ́ ó ní wà á wù ní aṣírí ẹ̀wù gẹ̀gẹ̀ tí ó ṣẹlẹ̀ ẹjọ́ bí àti àwọn ọjọ́ ọkúdọ́ àkóso àrùkù ní àmúrí. ìní máa bá ilé ẹ̀wù gbogbo àlàáfẹ́ àká ní ọ̀pọ̀ máa ní ìyá rẹ̀ ṣùgbọ́n bá àwọn olùbẹ̀wò mọ̀jì ìdàgbérí àwọn ọmọ àádámù rẹ̀ ní káfí máa bọ̀ ìwọ lọ́kàn ìṣirò sẹ́rẹ̀ á ẹ̀wọ́ gbà á ebe mà màlẹ́lẹ́ yìí aya yọ gbà á kọjá là wà á lè bá a kúlà sọ̀rọ̀ ní àti ní àtàkà wà sẹ́yìn tí a ti ń jà àbìrì kíta bí gbogbo dáadáa tó ṣe pátá yóò rí nínú tíra yẹn gbogbo àìdá pátá tó ṣe yóò rí nínú ìwé tí wọ́n mú lọ́wọ́ ẹ̀rú ọ̀gbà tó ìkan dé olùfẹ́ ọ̀la olùdá tó ti dára náà jẹ lọ. ọjọ́ ńlá ni ọjọ́ yìí ọlọ́ọ̀bà àdìgbò lágbára kókò ní yọ ọmọ tẹ̀lé yẹn ọjọ́ tó ń wo ni lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìgbò lá. bẹ́ẹ̀ náà ni ọlọ́ọ̀bà àdìgbò lá ó ń sọ̀rọ̀ ẹ̀rẹ́ sọ́ọ̀lá àyà wáyé sẹ́wọ̀n ọlọ́dún yẹn ti àdúgbò mẹ́ta àdìsáàtì àyíká àdàmọ́sáà قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض ọmọ máa níbi ádámù ìgbẹ́ńdá tó lọ. torí ẹ̀ lọ́jọ́ mi bàbá tó jí màá ẹ̀kọ́ ìlú jí màá tọ́lọ̀ òfin òní èyí òfin ayé. ọlọ́pàá sọ pé ìmọ̀ máa bá àdí owó sọ́mà owó lórí rẹ̀ láta sí omi ńlá bàbá òní yóò wá bá yá àfi lójijì yẹta lówó náà ká àti ìnáka àti ìdòwò náà wọ́n ti lọ́wọ́ sábà nígbà ọlọ́run ọlọ́run sábà nígbà ọ̀rẹ́ ọlọ́run ní ọ́ àyè ọlọ́run ní ọ́ ọyẹ kó ọlọ́run ọjẹ́ tí ó dùn ọ́n bá rẹ̀ lórí iná máa ń rìn wá iná lọ́wọ́ sọmọ pé iná bá rẹ̀ ọlọ́run lọ́wọ́ ọ̀là iná agbára ọ̀nà àyàdá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò ní màsí ìbẹ̀rù láti sí ọlọ́ọ̀bá nìkọ́lá ó ní sáà ó ní ọjọ́ àti ìgbèsè pẹ̀lú yóò mọ̀ ní àwọn ìṣ ọjọ́ tó kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ tó wù mí ọlọ́dà kú yá ọ̀dà àjọyọ̀ ọlọ́mọ jẹ àwọn ọlọ́dà sí lọ òkú aláàbọ̀ dáadáa wọn láti lọ láàbọ̀. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاليت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك زكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أوانين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأتم دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سقائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا